láti gbàdúrà gidi a ní láti gbàdúrà gidi. ẹlẹ́ṣẹ̀ ni wá bàbá ẹ dáríjì wá òwe máa ń wò tẹ̀sẹ̀ mọ́ wa lára bàbá. bàbá ẹ bá rí jì wá o ẹ máa wo tẹ̀sẹ̀ mọ́ wa rárá. time when you go away, Then no go put the leadership for your hand. Now you go take calm yourself. No be by force, not by sense. Now you go making Nigeria better. Oh, oh, oh. A nation with vision must plan for future. Youth, not the future. Oh. youth of this nation. Tie your shokoto well, well. Party we go pepe must We have a mission. to build this nation. Ẹ̀bàjẹ́ àpagbà kan. Gloria. Could you please stand in silence? You may or may not believe it, but it is true. God is with us here in this country, yes. Nigeria. Yes. yes. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Nǹkan tó dáwọ́lé ó máa máa ṣe oríire ni. Ọ̀bọ̀bá làbókè kókókó làbókúta irọ́ ni wọ́n ń pa má dàkú sí nǹkan tó máa ṣe ẹ́. Ó ti rìn. wà lọ síwájú ni bó ti tó yẹ kó gbóríyìn fún ọlọ́run á gbóríyìn fún ẹ. may God in his infinite mercy and wisdom crown you with all the desires that you seek. may you be greater than we. may you be greater than we. may you be greater than we. a ní láti gidi. láti gidi. láti tẹ̀sẹ̀ mọ́ wa lára. Bàbá bàbá bàbá mo wò ó. Mo wò A ní láti gbàdúrà gidi kankan. A ní láti gbàdúrà gidi. A ní gidi. ba ba